ó ń bà mí o ó ń bà mí o ẹ̀rù ìfẹ́ máa ń bà mí o ó ń bà mí o ó máa ń bà mí o àyà mi màmá ń já o èmi ló yẹ èmi mọ́mọ́. èmi mo mọ mo ní lábẹ́ tí mo fi ara wá. ẹni ò mọ bí mo ti bẹ̀rẹ̀ kó má ṣe bá mi wí. torí pé bóun gbogbo ṣe ń lọ èmi lóye. ó bá mi o ó bá mi o ẹ̀rù ìfẹ́. bàbá bí mi lérè èèmọ̀ ọrọ ọ̀rọ̀ ń bẹ nínú ìwé ọ̀rọ̀ ń bẹ nínú ìwé ẹ má fojú jì í bẹ o ó bẹ ọ̀rọ̀ ń bẹ ó ga ọ sọtọ́ rẹ̀ ò bá mú wálé ní dandandandan ò ní wá sílé mi nìyẹn. àbádàlọ àǹtí ẹ má bínú ẹkún mọ̀rọ̀ ọkọ mi àlọ́mọ ẹ̀ pọ̀ kò tiẹ̀ fún mi ní breaking space at all ṣùgbọ́n màá ní jókòó tí mi jókòó tí mi jókòó tí mi all the time ẹ má sùn. ìpínlẹ̀ wa ti ń dàbọ̀ tẹ olódẹ́dẹ́ tẹ pẹ̀lú bàbá. bá a máa ṣe ń bi ni màá nìyẹn o ẹ ṣàmọ̀rẹ́ mi rárá ọmọ ìlú ń ṣe bẹ́ẹ̀ ti délé mi bàbá ní káwa mọ́ miss ká gbé bọ́dì. gbégbé má òkè bí wọ́n yẹn ṣe tó wọn nígbà tí màá bèrè ọ̀rọ̀ sí wọ́n nínú ọkọ̀ ẹ̀ ṣàlọ́wọ́ kò jẹ́ kó ráyè jáde. sista mi. jọjọ jọjọ mo tún wá bí òun náà pé gbolẹ tí ń bọ̀ mo mọ̀ kóde lẹ tí mo fọ̀ mo kàn fẹ́ kẹ́ sọ̀rọ̀ débẹ̀ náà ó tún wá ní ẹ àwọn mọ́mísì àwọn lọ bẹ́ẹ̀ di ọmọ ṣé ọmọ tí ó wà láàrin ọmọ tẹ tẹ lọ síbẹ̀ lọ ṣe pàtì fún ṣọkọ ẹ tẹ̀lé ẹ lọ. kí ló dé gan-an ó ṣe jẹ́ wípé the same orin tẹ máa ń kọ all the time náà lẹ́sìn continue lẹ́sìn ń kọ. ẹ torí mi ní jẹ́ ká yí ẹ bàjẹ́ náà mi ní máa wọ ẹ ká yí ẹ bàjẹ́. àti àdá fún o ṣé ni bó ṣe máa sọ nìyẹn o ọ̀rọ̀ kan ṣoṣo tó máa ń tẹnumọ́ rẹ̀ tí bá ti jẹjà mẹ́nu ló lọ́wọ́ lọ́kọ̀ dé báyìí ah ṣé ni ọ̀rẹ́ mi máa gbéná sókè tó máa fojú gbà it's not a time i'm not ready this and that that's and that nígbà mi dẹ̀ ti rí pé ó ti fẹ́ máa fàjà láàrin wa mo yá a dákẹ́ bí a tẹ̀yìn náà bá tún bá mi bá sọ orí àpè. mi ti ń bá sọ kẹ́yìn tó máa bá sọ torí àbúrò mi èmi nìkan ni mo kù fún gẹ́gẹ́ bí ìyá àti bàbá tó kò sí bí ó ṣe yẹ kó bọ́ sí mi lẹ́nu. mo ti sọ fún yín mo ti sọ fún yín pé kẹ́ fún mi ní time tóun bá tiẹ̀ understand ni ó yẹ kí ọ̀rọ̀ mi kó yí ẹ̀yìn mi ò fẹ́ ní kankan ṣe pẹ̀lú ọkùnrin kankan for now tí àsìkò bá tó ẹbí ni máa sọ fún mi pé sista mi ò mo mú Mr Right wá o but for now kò sí nǹkan tó ń jẹ́ Mr Right. ìdìgbà eh, tó bá wọn mẹ́nu pọ̀ sàbí ó jẹ́ pé àrú àti ọ̀dọ̀fínú ẹ̀ kó bá wọn sọ̀rọ̀ iníṣọ́jú tí mo sọ yìí lọ òun làwa fẹ́ sí gbígbà bí ọba àdúnyẹsìn ilé ọkọ mi mo wà mo wégele mo múra ó hùn mẹ́ni kó má dàbí pé mò ń bára àzẹ ni àǹtí lè yẹ kí n máa pè gbọ̀nrọ̀gbọ̀nrọ̀ báyìí ló fi jù wá lọ bọ̀dẹ̀ eh, ẹ̀rí nǹkan. Ah. tí ẹ là ń bẹ sọ. jáde bíi pé kí ni kí n fi ṣe àlejò já kí ló máa jẹ. èyí tí mo tiẹ̀ ṣe tẹ̀ fún mi náà ṣì wá òkè. kò sí wàhálà. ẹ̀yin máa jẹun àti bínú. ó jẹ ó jẹ fọ́pọ̀ arẹwà. ó tọrọ lọ sọ o ah, ìwọ náà máa wo ìṣọmọdé mọ kó mọkọ wá ò mọkọ wá and look at it now kì í dẹ́ ṣe pé ò lọ́kọ kò ṣe pé ò láwọn tó fẹ́ fẹ́ you have them but yẹmi wà ń bẹ wọlé wà bẹ di méjì náà rè ó tún fẹ́ para ẹ̀ nítorí ẹ̀ but mi ìwà ọmọwá ètò ṣe fún one chance i don't know but tó bá fi dídà tèmi èmi láìkì wọlé o kó bá dẹ̀ yẹ pé di méjì náà ló máa mú ìwọ ló ní choice ẹ but. kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí èmi àti ẹ àti dọmọ ìyá à ń ṣọ̀rẹ́ àná à ń ṣọ̀rẹ́ ìjẹta. Mm -hmm ó yẹ kó mọ̀ wípé ó nídìí tó bá nídìí èmi náà ní kórìíra ọkùnrin I don't have time fún ọkùnrin kankan èmi ni mo mọ nǹkan tójú mi ti rí mo dẹ̀ mọ nǹkan tí mò ń sọ àǹtí náà dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ so wáyé tí gbogbo yín sọ̀rọ̀ bá mi ò ní time fún ọkùnrin kankan bí mo ṣe wà yìí eh. I don't have time. mo mọ̀ pé bàbá máa sọ títí títí mi ní time mi ní time yìí náà ni eh, ẹ akúnbẹ sọ tiẹ̀ ló kú yí ẹ I don't understand. tó bá yá sórí tèmi tó yé mi yẹn eh. ó máa padà yé wọ náà ọlọ́run àjọ oyè wa láìpẹ́ o hmm. ẹ wo èmi máa bọ́lẹ̀ ní ẹja ló ní bú o. ṣéjà ti dé ni. àbí bàtà dẹ̀ bá sọ tó dẹ̀ gbọ́. friendship mi. tí o máa ṣe pé ká máa wò ó ẹ mọ fáyín dọ́lẹ̀ dàgbà jù wá lọ ṣé ah. torí pa àtijọ́ rẹ̀. Ah, ó dà ó tọrọ ni ó sì wà lọ. ẹ tètè wá nǹkan ṣe o. má wọ ẹrù. ẹ má gbé mi kọjá ẹja ló ní bú o. Hmm. Ah, má wàá o ń tá a sọ yẹn jẹ́ kó ṣeé ṣe o káwa náà wá jẹ ráìsì láìpẹ́ o kí o ti gbọ́ o ṣe má ìdíyà ok o o drive jẹ́jẹ́ o ṣùgbọ́n má sáré jù o ó dáa ok ó dàbọ̀ yà. Yeah. ó tẹ̀ dá mo bá ẹ ṣé kíní burúkú yẹn ò jù yí lọ láti láti bòrò ni ó máa sọ pé òun ò ní ní àbẹ gbọkọgbọkọ aṣẹ́wó jẹ́ kí n sọ fún ẹ bàtà tí èmi Ọmọ́tọ́láni bá bọ́lẹ̀ ìran bàbá ńlá kó bá bá ẹ ò lè wọ̀ tí ọba máa bá mi wọ̀ kò ń ṣèwọ nídọ̀tí. èmi Ọmọdọ̀lápọ̀ Ọmọdọ̀lápọ̀ gbọkọgbọkọ ẹ orúkọ ẹ nìyẹn ṣọmọ aláwọ̀ mọ̀ pé di méjì tèmi ló gbé sílẹ̀ ni fi ọlá di méjì mi sílẹ̀ kò jẹ́ kó rojú ráyè ṣe bàbá ọmọ ẹ̀. sweetheart. ta ló láti méjì ẹ ó dàbí kò yá ṣá ayé òkè kí ni túmọ̀ yẹn. ṣé mi ò sí léwọ̀ ah. ṣé bí wọ́n ni mò ń wò yìí. ó dàbí kò sick ṣá wà já yìí. èmi ajá. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìyá ọmọ ìmàlùmbáwí. ó dàbí kò ní ẹ ti dàrú wo look tó bá fẹ́ kí n fi ọlọ́pàá rẹ sẹ ṣáà jáde kúrò nílé yìí. sweetheart èmi ló máa fi ọlọ́pàá mú. tó bá tún pe sweetheart yẹn ah máa practice domestic violence lára ẹni. now i get it. ókè o ti rú ẹ̀fọ́. o. Oh. o ti rú ẹ̀fọ́ fún o ti rú ọpọlọ ẹ wọ́n ti rò sínú àwo kan tí ọkọ mi sílẹ̀. yẹnu ẹsẹ̀ ń jáde. ṣé kọ́nà lẹ́yìn ọrùn ọkọ mi. jẹ́ kí n sọ kí ni kò fún ẹ. tó bá ń kó mú ọpọlọ mi kó dé mọ́nú agolo fílẹ̀ jẹ́ jẹ́ kó wà bẹ́ẹ̀ mo like ẹ bẹ́ẹ̀ tó ṣe understand sí wo jáde kúrò nílé tó bá jáde kúrò nílé máa fi ọlọ́pàá gbé ẹ get out of this house. ọlọ́pàá. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. èmi ìyá ọmọ ẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. o ti yé mi kò ń ṣèwọ ló ń sọ̀rọ̀. oh. but i will sure go and i will come back but you know Dimeji you know what i'm able to do. ọmọ kan tí mo lè ṣe. bí sọ̀rọ̀. i'm coming for you. jáde kọ́ mi. i'm not done yet, but i will sure come back for you and you know it. kìíní ẹ̀ ò ní gbé. kọ́ọ̀ṣì orí rádaràda nonsense times idiot equals to bastard baby dọ́lápọ̀. Jọlápọ̀ Jọlápọ̀ náà Jọlápọ̀ I'm sorry má bínú jọ má bínú èmi mo kó gbogbo ẹ̀ báyìí jọ torí ọlọ́run má gbé sọ́kàn rárá mo fi ọlọ́run bẹ́ẹ̀. please. ó ní kí n má bínú ó ní kí n má gbé sọ́kàn èèyàn wọnú lé wá ó ń pè mí ní gbọkọgbọkọ ó tún sọ wípé mi ni mi jẹ́ kó rojú ráyè tọ́jú ọmọ tóun bí fún ẹ tí méjì ṣe bẹ́ẹ̀ ara ni ẹ. tó fi wà frustrated ni ara ló ń ta náà ara ló ń ta jọ torí ọlọ́run mo bẹ̀ mo bẹ̀ torí ọlọ́run mi ní parọ́ fún yín mo regret pé gẹ̀yìn bímọ fún mi ó ń bà mí lọ́kàn jẹ́ gan. mama ikú jókòó ọlọ́run nìkan dé ẹ ṣàwà òkè. gan-an ọkọ mi ẹ kúlẹ̀ wa ẹ rẹ ma kí ni nǹkan tó wà lẹ́yìn bí ẹ ń pa mí seriously yìí náà. bẹ́ẹ̀ mi ò máa dáná anything sílẹ̀ cause mo lè wọ kitchen ní olùrọ nìkan. ẹ mo mí pé ebi yẹn ń pa mí gan. di méjì ó gbọ́ nǹkan tí mo sọ náà. Hmm? ó rẹ̀ mí mi ò lè dáná bọ́ mo rò pé má ti wá nǹkan jẹ lọ́nà. Ah, wo bí wo bí aya mi má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ó ti jáde látàárọ̀ ó ti lọ wá nǹkan tẹ́ fẹ́ jẹ tẹ́ fẹ́ mu lọ dìde kó lọ wá ohun tó máa jẹ fún jọ ṣàánú mi. the méjì is grown up ó lè sọ tara ó lè gba itri lọ kó lọ wá nǹkan kan jẹ e, tó bá tún lọgùn ra tèmi náà cause ó rẹ̀ mí ọmọ èèyàn kan lèmi náà náà ah. but mama tábà ní dààmú ẹ̀ ẹ bá mi wọ kitchen fún un. ẹ̀gúsẹ̀ máa bọ ẹ̀yin lè bàjẹ́ náà gba téèyàn ìyàwó èèyàn sọ fún pé ó rẹ̀ ó dẹ̀ gbọ́ kò kéé sísàpò ó ní kì í máa wọ kitchen lọ màmá tẹ bá ṣe tiẹ̀ fún tán mi ì kọ just one portion ẹ ṣe tèèyàn méjì. Ah. tọ́lá ní sórí ẹ̀ pé sá ayé ṣe é ṣọwọ́n nǹkan tó ń sọ sá. di méjì di méjì. no no no mami ẹ filẹ̀ mo lẹ́ ń bò mo ń bò mo ń bò ẹ̀ ó lè lẹ́nu ó sọ fún wọn pé kò wọ kitchen fún mi are you alright are you safe? méjì ìdí méjì ta ló ń bò ta ló ń bò gan kí ló ń bò ìwọ tó ń bò tó ló ń bò yàn ah, kí ló fẹ́ ṣe fún mi gan. tẹ́lẹ̀ fẹ́ ṣe fún mi. o fọwọ́ sórí fún mi sìn. kí ló fẹ́ ṣe fún mi. tí ah, mo fẹ́ ṣe fún ẹ. kí ló fẹ́ ṣe fún mi. tẹ́lẹ̀ eh? fẹ́ ṣe fún ẹ. wọn ló ti rẹ̀ mí. Ah, eh, kí ló fẹ́ ṣe ṣé ọmọ yín fẹ́ fọwọ́ yẹn ṣe nǹkan mi. wọ́n máa fi ṣe nǹkan rẹ ni. màmá ẹ̀ ló food food foodie excuse me. Ah, ti ṣe mí nǹkan ti ṣe mí. Ah. ìwọ ni kò sọ nǹkan tó fẹ́ jẹ ọkọ mi kí ló máa jẹ. Ah, jẹ́ ìwọ àrò. o lè dín kókó ẹ̀ wọ́n rẹ̀ jẹ́. jẹ́ ẹ̀rọ jẹ́ ẹ̀rọ ọkọ mi jọ jẹ́ ẹ̀rọ fún ẹ. Ah nǹkan ti ṣe mí. Come back here. There. Tolani, where are you coming from? mo jáde mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. oh and you're coming home by this time of the day eleven o'clock tọ́lání ṣó ti àwọn àwẹ̀ pé mo fi ẹ́ sínú ilé ìṣá tí ìbá tiẹ̀ tí ì fẹ́ lẹ́gálì gbogbo èèyàn ló mọ̀ wípé ìyàwó àfẹ́sọ́nà ni ẹ́ so o ò lẹ́tọ̀ọ́ láti máa yan ìrìnkúrìn yẹ́ tó ń wọlé ní táìmì yìí tó o tiẹ̀ consider fáàsì pé mo lọ síbi iṣẹ́ màá dé màá fẹ́ jẹun kí nìkan tó lọ ṣe lọ́dọ̀ àwọn rẹ̀. di méjì ní sùúrù náà kò yẹ kó le tó yẹn sálẹ́wà àtọ̀rẹ́ ẹ̀ náà ń jà mo dẹ̀ ní kí lọ bá wọn sẹ́tùlẹ̀. o nǹkan tó lọ ṣe nìyẹn. you see. mi ò mọ mo rò pé ó ṣeré lọ ni nice one wá lọ because you are jobless ò níṣẹ́ kò sí nǹkan kan tó ká ẹ lára tó tó tó tó káàkiri ó gbéra kó nínú ilé tí mo fi ẹ́ sí ó dẹ̀ lọ bá àwọn èèyàn parí you are jobless you are really jobless. pẹ̀lú explanation tí mo fún ẹ nǹkan tó ní láti sọ nìyí ẹjọ́ ló fẹ́ rò mo ní time fẹ́ jọ. ẹjọ́ lè fẹ́ rò. suit yourself. Tọ́lání Tọ́lání. ọ̀daràn ṣé èyí tí ò gbọ́rọ̀ sí mi lẹ́nu ìmúfẹ́fẹ́. jọ please. àmọ́ síbẹ̀síbẹ̀ ibi tẹnu dé ẹsẹ̀ ò dé bẹ́ẹ̀ ta ló mọ ibi tó máa ti tó máa máa rojọ́ mi kiri lọ bá ta ló mọ ibi tó máa rojọ́ dé. wo gbogbo ibi tó bá wù kó rojọ́ dé mo fẹ́ kó mọ̀ yín pé ọlọ́run bá ju ẹ̀dá lọ fílẹ̀ torí ọlọ́run please. you know i'm not ready to lose you. and i don't want to lose you either. i love you so much. i love you more. <laughs> mo ti gbọ́ nǹkan tó sọ ṣùgbọ́n tó bá fẹ́ kí gbogbo ẹ̀ tán hmm. jẹ́ ká lọ parí ilé ìtòkù. oh my god <laughs> ah, I'll give it to you dog you know what i'm saying. yeah. Má bínú, I'm sorry. Yeah? So, so sorry. uh, <laughs> yeah, baby. <laughs> so our relationships kan sì wà lẹ́kọ̀ọ́ tó rí báyìí ni a máa lọ bọ́kùnrin fà wàhálà ṣé dandan ni nígbà tí gbogbo wọn á ṣẹlẹ̀ kí ni di méjì ṣe. di méjì tí ò bá ń ṣe mo be di méjì ni kò lóun òrùlé ayé ìbàjẹ́ di méjì ò sọ pé òun ò sòkè dilẹ̀ èmi ni mo bẹ pé kó má lóko èèyàn lọ́rùn kó ṣàjẹ́ kó máa kó tiẹ̀ lọ. ìyẹn gangan ló yẹ kó pin àwọn àfi balẹ̀ ìyẹn ni ò fi yẹ kó ṣèkì rárá rárá bìkọ́sọ́ ọlọ́run ti bẹ́ẹ̀ yanjú gbogbo ẹ̀ tọ́pọ̀ ẹ ti lè ṣó ìfẹ́ sí ẹ lójú ẹ̀ ó ti tán. sista mi òótọ́ ni di méjì gbèjà mi àmọ́ ẹsẹ̀ kan láṣẹ ti gbọ́dọ̀ yìí tọ́ni ti ń fà ah. tá a bá wá kó méjèèjì sínú ẹ̀ ń kọ́ ọkùnrin tí kò tí ì gbé mi sílé tí obìnrin kan tó lọ tó wá ń pariwo tó bá wá padà fẹ́ mi sílé ṣé mo mọyì èèyàn tó máa wá disgrace mi ni hmm. sista mi ẹ má gbàgbé pé ìyá ọmọ ẹ̀ là ń sọ o obìnrin tó bá dẹ̀ ti bímọ fún ni ó ti kúrò lálé ẹ ni o. ẹ eh, kí ni ṣé wọ́n lè kúrò nílùú wọ́n ṣàkọ́ lè kúrò nílùú kí wàá ní wàhálà ti tẹ̀ what's your worry. òótọ́ is a cause for concern but at the same time mo máa ṣayé tiẹ̀ torí bá yéèyàn kò bá bàjẹ́ tẹnìkan ò lè dá tí ìdí ọmọ ẹranko ò bá bàjẹ́ ẹ kẹ́ ọmọ èèyàn gan ò lè dùn. so ò ń ṣèwọ ló kó bá. kò sí relationship tí ó ní ups and downs bí ilé ayé ṣe rí naturally yẹn marriage ó tún wá le gan torí experience le ó máa yàtọ̀ sí tẹ́lẹ̀ ó máa yàtọ̀ sí ilé tí ọkọ àtìyàwó mi gan tọjọ́ kọ̀ọ̀kan máa ń yàtọ̀ ni different experiences lèyàn máa ń ní. nǹkan tí mo fẹ́ kó wò ni pé kí gangan ló fàjà láàrin àwọn méjèèjì kí ni nǹkan tí bàbá yẹn ò fẹ́ tí wọ́n máa yẹn ṣe tó fi di pé wọ́n separate tó bá check rẹ̀ láàrin within yourself self check lélẹ̀ báyìí sí pé ṣé mo ní àwọn qualities ìlà tó bá ti mọ̀ kó o ní wà tètè lọ bọ́ọ̀rù ẹ̀ wà sọ́ di borrowed courses wà lọ kọ́ bí wọ́n ṣe ń wú àwọn ìwà yẹn ní dídà tọkọ ẹ fẹ́ gangan gangan wà wá rí wọ́ọ̀ bàjẹ́ tiẹ̀ náà bọ̀lẹ̀ tó mọ̀ kó lè bí ọkọ ẹ nínú débi stage tó wáyé kò yẹ kí olú ìbọ̀wọ̀ yìí èèyàn tó ti lè fight all out fún ẹ báyìí ó nífẹ̀ẹ́ ènìyàn ibi tẹ́mi rí sí nìyàn gbogbo èèyàn ló dẹ́ni tó ń bò mọ̀ra mi èmi náà ti mọ̀ wá bíbà tí má sọ nǹkan tójú mi ti rí bíbà fún wàá mọ̀ pé mi gan mo dra mi mú nǹkan para. bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí wípé gbogbo ilé ló ní tiẹ̀ kò sí fámìlì tí ò kì í jèkúté mélòó inú ilé ìwé ló ti máa jẹ èyí nípa ní síta. sista mi ká má parọ́ di méjì nífẹ̀ẹ́ mi ó dẹ̀ ń fìfẹ́ yìí wọ̀n sí mi ní ojú méjèèjì hmm. ṣùgbọ́n ìgbẹ́ kínkín nílé tí a wò tá a bá nù kúrò tójú bá kúrò ṣọ́kàn lè kúrò ń bẹ́ẹ̀ ni. ìgbẹ́ kínkín nílé tí a wò gbẹ̀gìrì ló fẹ́ sọ ẹ pé tójú bá kúrò mẹ́ta máa nu ìgbẹ́ yẹn kúrò ọkàn yẹn onípò mẹ pé ìgbẹ́ ti wà létí àwọn yẹn tẹ́lẹ̀. ẹ ti understand. òun náà mo ṣe pòwó yẹn ṣáájú pé inú iye ẹni la ti ń jẹun tó orí ìdòdò orúgbẹ kínkín tó ti wà létí àwọn tẹ ti nù kúrò yẹn máa jẹ àgbẹ̀kìlì yẹn bẹ́ẹ̀ ah. wàá lò bẹ́ẹ̀ náà pé àwọn tó wà ń tàgé tó fáìn ju ẹni tí gbogbo ẹ sì dúró gan-an wọn ti rẹ níbi wọn sílé àwọn màámi tó wà ń tà tí gbogbo ẹ ti dẹnu wálẹ̀ náà wọ́n pákéjì wọn gbé padà sókè báyìí wọ́n ṣe wọ́n ṣe bra wọn sókè báyìí náà wọ́n náà pákéjì ara wọn ṣe hello excuse me wọ́n lè rẹ́ni bèrè pé kí náà ta ni má pẹ̀lẹ́ o kò sí ní tó fẹ́ dúró mímọ́ kí mi ò ọkọ mi wà olùdókòwò. ẹ o mo ti mọ̀ kóun lè máa support èmi mọ̀ ẹ̀yin ẹ̀yin. èjẹ́ jẹ́ àṣetọ̀ ìgbà àjọ ní kinní ní kò tẹ́ wálẹ̀ ó máa dẹnu wálẹ̀ ní sin ìgbà mélòó gbogbogbò lọ ní pàkéjì kò ní brand kò ní brand relationship rẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ni mo mọ̀ pé kò lè wọ̀ yín létí. pẹ̀lẹ́ my dear. yes ma'am. báwo ni nǹkan. olúwa ṣe. how are you doing my dear. i'm very fine. that's good. Ah. dadi àbẹ̀rẹ̀ nǹkan. my dear. <laughs> Eh? ọmọ rẹ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe ń kí bó ṣe ń dáhùn ẹ ra sà i'm fine dadi ah <laughs> olúwa o ṣeun. olófin ọmọ dáadáa gbé ilé ìsítẹ́lẹ̀ tí wọ́n lọ mú fonífọ́gò wálé fún wa lájẹ má mi rán ẹ má rán mi létí yẹn jàre ẹ má tún máa mú mi rántí ọmọ jákujàku <laughs> ní ìṣẹ́rí pé mo ti wá jọ yín báyìí. yes. Ah, ó dà eh. ọkọ mi ó jọba bẹ́ẹ̀ èyí tó mú wálé yìí ṣùgbọ́n mo pé mi yí ẹ̀gàn mo kẹ̀rẹ̀ ah. àbí mo kẹ̀rẹ̀ ìyàwó mi ṣé mo kẹ̀rẹ̀ ah. <laughs> orí ẹ pé orí ẹ pé mú nǹkan mú nǹkan mú nǹkan ilé ló wà ẹṣẹ yẹn wa wọn ti yẹ ti ju ilé ẹ ló wa ó yá ó yá ó yá ó yá ó yá ó ṣe ọkọ rẹ Dọ́lápọ̀, what is wrong with you? Kí ló ń ṣe ẹ́? I mean, àtìgbà tá a ti dé látọ̀dọ̀ àwọn parent mi ni mo dẹ̀ ti change. I mean, o ò ṣeré mọ́. Kí ló ṣẹlẹ̀? After all, wọ́n gba ìtọwọ́ tẹsẹ̀. Mo dẹ̀ ṣe kó ba lè mọ̀ wípé mo ṣetán láti fẹ́ ẹ ni. Ó yẹ kí ni ọ̀ máa dùn ní. Kí ló ṣẹlẹ̀? That is the point. Nítorí pé wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ gangan tó fa àbánújẹ́ ọkàn fún mi ṣé kìí ṣe wípé o fẹ́ kó handcuff sí mi lọ́wọ́. ah i don't understand you ṣé o tẹ̀lé mi lọ sọ́dọ̀ àwọn parents mi with the hope pé wọ́n nígbà kí n fẹ́ ni àbí wo gbàdúrà pé kò fẹ́ mi. ní òde èmi ni mo mọ nǹkan tí ojú mi ti rí lọ́rọ̀ ọlọ́kùnrin dé and that is the reason why tí mi ṣe gbọ́ ọkùnrin kankan láàyè nínú ọkàn mi kó tó di pé mo pàdé ẹ̀. dọ́lápọ̀ kí lójú ẹ̀ rí mo fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ lẹ́ni I want to know. It's a long story. I'm ready to hear. <sighs> nígbà tí mo wà ní secondary school ó lọ́mọkùnrin kan tá a jọ ń ṣeré ìfẹ́ James lórúkọ ẹ̀ èmi wà lẹ́sẹ̀ two James wà ní SS three. James máa ń disturb mi láti ní sex pẹ̀lú mi ṣùgbọ́n mi kì í dá lóhùn ní ọjọ́ kan mo wá James lọ sílé lọ́dọ̀ sister. James pressurize mi títí tí mo fi gbà fún un ẹ kasáré ṣe náà ti dórí bẹ́ẹ̀ jọ ọ̀nà kò ní dùn ẹ́ ó ti yẹ. mo ò ṣe. why now. wọ́n sọ pé kí ni ẹ̀kú máa ń dùn yàn lọ́wọ́ pé mi ṣe rí. kò ń dùn yàn ó ń dún sórí tí má ti lè fi sí báyìí wọ̀gbọ̀n ó máa enjoy ẹ̀ wà láà ẹ́ jẹ́ ká sáré ṣe nà án ẹ́ kò ní dún ẹ̀ rárá ó yẹ sórí bí adé orí ẹ̀ tó bá kàn tiẹ̀ ti wọlé kíkan tiẹ̀ dé lọ́ba kò ní wọlé gan mọ́ ìwà wà á enjoy ẹ̀. bí sùúrù ní sùúrù mo kò sọ pé orí ẹnìkan ló máa. ibi adé yẹn kíkan dé lọ́ba ó tán má fi má fi si má fi si tó òun wọ́n á fi si díẹ̀ báyìí. adé yẹn lásán kókó wọlé wà á ìfẹ́ ìfẹ́. ní sùúrù ní sùúrù ó máa dùn mí. onídùn ẹ̀wù má jẹ́ kó dùn mí ní second name o yẹ o yà o yà. ní sùúrù kéde tó ń gbọ̀n báyìí. wà á ní ti wà ó nù. yọ bá mo fẹ́ ṣe. ṣáà fò bẹ́ẹ̀ gbẹ́sẹ̀ kò fò gbẹ́sẹ̀ kò fò. ní sùúrù ó pè yín ṣe rí. Ah, eléyìí mo máa ẹjọ́ ilé yìí. dọ́là pọ̀ inú máa jiyàn so nǹkan kọ́ lè máa ṣe láàrin wọn àti James káwa yìí máa mọ̀. Dọlápọ̀ ìyàlẹ́nu ló jẹ́ fèmí náà o wípé wà àti James lè ní kankan pọ̀ ká má mọ̀ sí i báwo ló ṣe wá ń ṣe é báyìí. ẹ̀yin ọ̀rẹ́ mi ó ti sùn last month ló yẹ kí n ti ṣe period mi mi ì dẹ̀ tí ì rí i. Dọlápọ̀ á bẹ́tà kó o lè pe James kó jẹ́ kó tètè mọ̀ máa bẹ́tà o kò tètè pé. dọ́là pọ̀ báwo ni. o bí mi ò wá òkè rárá. mo sọ náà ojú ẹ yìí ó kọ́ ẹ lọ́wọ́ ṣé kò sí problem ṣá. o problem ti wà o problem ti wà láti bí oṣù kan sìn mi ò rí period mi mi mọ nǹkan tó ṣẹlẹ̀. ó ti lè sọ nǹkan nù jù last week ló sọ owó nù èyí ní ìsìn o ti sọ period nù. Eh? bíi lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ náà ọ̀ bóyá àwọn àǹtí ẹ̀ bọ́n lè bẹ̀rẹ̀ bóyá àwọn ọba ìtọ́jú ẹ̀ ò get. ní sùúrù ṣé period jọ fún un àbójọ wristwatch tí mò ń sọ nítorí òun sọ òun sọ̀rọ̀ bikini sí mo sọ pé mo sọ mo sọ bikini nù wo ó dàn pé mo ti lóyún mo ti lóyún. oyún kí ló fẹ́ kí n sọ fáwọn pẹ́rẹ́ǹtì mi èmi tó yẹ pé mo kàn wá skul bíbá yẹn ni ó sọ pé olóyún ẹ̀kan ṣoṣo yẹn náà ni ó sáré di oyún báyẹn. Ah, nítorí mi eh. jam question wọn náà gbọ́ nǹkan tó ń sọ òun bí ìpínṣẹ́ kan ṣoṣo yẹn ti doyún rárá ẹ̀kan yẹn ọ̀dọ́yìn ó fò mọ́ mi ni. wo ti gbọ́ ọmọ kan solution la máa wá o nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé oyún yẹn a máa yọ ni o nǹkan tó máa yẹ pa méjì ni yes a máa yọ ni. a máa yọ oyún. a máa yọ ni o a máa yọ ni o kò sí nǹkan míì tàbí ṣe o. ṣé ṣé mi ní kú so báwo ló ṣe wá ń ṣe ẹ́ báyìí. níyẹn ó ń lọ mí gan ń mí gan. torí nǹkan tó ṣe ṣe yẹn ló kó máa ràn ẹ́ bẹ́ẹ̀ then má gbàgbé gbogbo nǹkan tí ó máa ń sọ o omi gbóná ni kò máa mu ó ti yẹ kó dẹ̀ máa rest dáadáa. no problem ti o. àwọn ọ̀rẹ́ máa relief ẹ dáadáa. ẹ ti problem mi mm, ìgbàgbọ́. màá wá check ẹ nírọ̀lẹ́. dábò ah, ó ní ọ̀gì. ẹ gbàgbọ́ dábò dáa. all right má jẹ́ kí n ṣiṣẹ́ ìrìnàjò lóye mi. inú mi ọ inú mi inú mi ọkọ mi kí ló ṣe é kí ló ṣe é jẹ́wọ́ mi ọkọ mi ló ṣe é inú mi kí ààrẹ ti ń balẹ̀ ó kàn jẹ́ pé a ní little problem kan náà. kí ló ṣẹlẹ̀ dókítà. ṣé ọmọ yín sọ fún yín pé òun ṣẹ́yún. ṣẹ́yún dọ́lápọ̀ ṣẹ́yún. bẹ́ẹ̀ ni mo. kódà ibi tí wọ́n ti ṣẹ́yún yẹn fún wọ́n ti tamper pẹ̀lú ilé ọmọ yẹn. ilé ọmọ dọ́lápọ̀. bẹ́ẹ̀ ni káàrẹ̀ tiẹ̀ kọ̀ọ̀kan yá báyìí náà dókítà kò dẹ̀ sí nǹkan tá a lè ṣe sí i. ẹ ṣàfihàn ẹni ọkàn balẹ̀ ẹ jẹ́ ká rẹ̀ ìyanu ṣẹlọ àmì ìdẹ̀ni fẹ́ kí ẹ fún problem mọ́ ṣẹlọ ẹ má pariwo. dókítà ṣe ọ̀dọ̀lọ́pọ̀ mélòó ni mo bí tẹ̀yìn ọmọ yìí ṣe báyìí fún mi mélòó ni mo bí. wow this is serious. ohun tó dùn mí jù ni wípé nígbà tí mo dé láti hospital mi ò fojú mi méjèèjì kan James mọ́ mo wá lọ sílé lọ́dọ̀ sísá ẹ̀. síwájú fún mi àbòṣe ń wá bí ni. ẹ ká sùn ẹ ká sùn ẹ jọ sá James lábẹ́rẹ́. James ah James ò sí nílé wọn tàn church travel lọ sí Ìbàdàn látànà. ẹ jọ̀ọ́ ẹ má bínú arákùnrin ṣé kìí ṣe ìlú yìí ló ń gbé ni. ah no James kọ́ asukun bíbá yìí ni so àtànà ló wọn tàn travel bọ̀ ṣé kò sí mà. kò sí ẹ ṣe eh. ẹ ṣe àdúpẹ́ ṣòráyé ẹ lóde tó lápò ṣòráyé ẹ lóde já lọ lé sórí ah. ah, ibi tó bá yé mi jẹ́ dídọ́lá pọ̀. létà ni mo wá ń gbọ́ wípé James mọ̀ọ́mọ̀ sá lọ nítorí ti tèmi ni. sọ kò ń ṣe ọmọ ìlú yín. James kàn wá kàwé nílùú wa ni láfítà tó parí ìdánwò ó tún dúró nítorí tèmi gan ṣùgbọ́n nígbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ níṣẹ́ ló fẹsẹ̀ fẹ́. Dọ́lápọ̀. Ah, mo fẹ́ kó nígbàgbọ́ pé kò sí nǹkan tọ́lọ́wọ́n bá lè ṣe mo fẹ́ kó mọ̀ pé kò sí nǹkan kan tuntun tó wà lábẹ́ ọ̀run you don't need to cry okay um, jẹ́ ká fi ìgbàgbọ́ wa sọ́dọ̀ lọ I'm with you I'm not going to leave you mo nígbàgbọ́ pé ọlọ́run á ṣètò wa. pẹ̀lú dókítà ṣe sọ wípé mi ò lè bímọ mọ́. dẹ́ mo ti rí ẹni tí four different doctors sọ fún pé kò lè bímọ ó dẹ̀ padà bímọ ó bí bèjì lẹ́ẹ̀mejì ó túmọ̀ sí wípé doctors ò kì í ṣe ọlọ́run. ṣé pé mo ṣì lè lóyún. jẹ́ ká fi gbàgbọ́ wa sọ́dọ̀ ọlọ́run àtẹ̀rà mádùúrà a máa ṣe gbogbo medical check-ups gbogbo nǹkan tó bá yẹ ká ṣe pátápátá medically la máa ṣe èmi nígbàgbọ́ pé ọlọ́run máa dùn wá nù. You are a special man. And you're a special woman to me. I love you, darling. I love you too. It's okay. hello ee gbẹ̀ngúrò kí ló ń ṣẹlẹ̀ wàá ṣeré màdí mi ìgbà wo ló wọ̀lú gbẹ̀ngúrò wàá ṣeré màdí mi ah, nice to have you kò sí wàhálà ẹ àwùkọ àwùkọ èmi náà kọ ẹ rọlẹ wàá Welcome to Nigeria. <laughs> Maria later, Badumi. Okay then. All right. <laughs> it is beautiful. Ìjẹta ló fún mi. this is really beautiful ẹ̀sìn kí ló sọ wá kó o bá ẹ̀sìn tó bá ti di pé àwọn fúnra ẹni lórúkà ẹ mhm. mú déètì ló dẹ́kun àbí. ẹ wo sista mi ojú ò kan yín tó di méjì bí ẹni wípé kẹ sọ fún pé ọ̀túnla o wàá mú ìyàwó ẹ bó ṣe ń ṣe nìyẹn. nǹkan tí mo fẹ́ máa gbé mi lè kọ́ tí wọ́n bá ti gbòòka onídìí kí wọn ṣe máa gbé ọdún kan ọdún méjì kọlọ máa jẹ kéèyàn lé lẹ ohun tẹ́ fẹ́ ṣe pápápá kẹ ṣe kó ní kálukú máa gbélé ọkọ ẹ̀ ni. ẹ ṣe mo dúpẹ́ thank you so much. ẹ ẹ̀gbọ́n bí ìyá ọlọ́run mi kan ṣoṣo. ọlọ́run mi òun ló wà ọba. my small god. àdúpẹ́ ayọ̀ náà lọ́wọ́ wa máa jẹ́ lágbára lọ ẹ̀bùn tẹ ìgbà tó tẹ̀lé ní kankan wọn là kí ló ṣẹlẹ̀. sísá ẹ̀rù ń bà mí díméjì ti fìfẹ́ hàn sí mi ju kí n má bímọ fún sísá mi ṣe é rántí wípé dókítà sọ pé mi ò bímọ pariwo gbogbo ìgbà tó ní ìmọ̀ ń sọ orúkọ bí yẹn síta wàhálà ń gbà wá tó gbà gbà gbà hmm. ah! má já sílé má já síta níbo ni gbẹ́dúgbẹ́dú ọ̀rọ̀ yìí fẹ́ wo sí báyìí. Hmm. ọmọ máa dàgbà mi jẹ́ pọ̀ máa yẹ fún wa. ẹ̀ka mi. Hmm? wo má ẹ̀ka rojú má ẹ̀ka lọ fà lórí ẹ̀ má ẹ̀ka pẹ́ lórí ẹ̀ ọlọ́run náà ní ká fọkàn sí ká fọkàn sí pé ọlọ́run á ṣe ètò dà the good thing is that o ò fi ọ̀rọ̀ yẹn pamọ́ fún ìyẹn nínú tèmi fi ń dùn tọkàn mi fi balẹ̀ tí mo ṣe ní kó go ahead pẹ̀lú bọ̀bọ̀ yìí kéèyàn bá ti nírú síkírìtì bàtàbàtà bẹ́ẹ̀ kéèyàn má fi pamọ́ fẹ́ kéèyàn má dalẹ́ pẹ̀lú because ọ̀rẹ́ náà ló máa padà fàjà but since tóun ti wà aware of it ọlọ́run la máa ma gbàdúrà sí pé àti pé ayé náà ti lajú díẹ̀ a ti lajú at least in this part of the world nsìn èèyàn lè ṣe surrogacy mo mọ̀ pé owó ni ọ̀tẹ́ bá tu owó yẹn jọ ẹ́ rí tó bá yọ exit tiẹ̀ tó mú spam tiẹ̀ wọ́n á gbé sínú wúńbẹ̀yàn kan á gbọ́ ọmọ fóṣù mẹ́sàn-án ọmọ bá dé lọ́mọ bá di tiwa tọ́kọ ẹ̀ the same thing tẹ́ ń sọ lòun náà ń sọ. you see. ṣé wàá rò pé ó rọrùn bẹ́ẹ̀ ni. kò lè tó yẹn náà pàápàá tí yẹn ò bá tún wọ́ọ̀kì ṣó ń gbọ́ mi. ilé mm-hmm. adult òun kò ti lọ́mọ ńlẹ̀ títí ẹ̀ la máa dù. ibi tí wàhálà mi wà gangan lẹ́sẹ̀ mẹ́nu bá yẹn. ibi tí àìrórun sùn mi tó wà gangan lẹ́sẹ̀ kàn ní kò yẹn. òun ti lọ́mọ ńlẹ̀ ẹ̀yin ló mọ̀ pé tọkùnrin bá ti lọ́mọ ńlẹ̀ wọn ò kí ń bìkítà. Ah ẹ má jẹ́ kí tèmi gbé e. máa wọ ṣé bí mi wà ń bí ọlọ́run bá pa wá fúnra wa ni nígbà tèmi ti òun ti lọ́mọ lẹ̀ títí ẹ la máa dùn títí ọrọ́gẹ́ sí ò wọ́ọ̀kì five years ò wọ́ọ̀kì adoption wọ́ọ̀kì. ọ̀nà àní títí bẹ́ẹ̀ ni àmọ́ ìyá ọ̀rẹ́ mi fún adopt òun kò sí bí ìdí òun bẹ́ẹ̀ tó bá ti adopt legally ó ti tọ́ ní ìṣe kó máa kọ́ lọ fa ọmọ ọlọ́mọ kan tó máa ní ẹ̀ torí a máa ṣe legally ìwọ ló forever wọ́n ló lọ́mọ ẹ̀ ó wà nọ́ọ̀sì nǹkan ẹ báyìí láti bébì ni ayé ti rọrùn náà má wò rí wò jẹ́ ká celebrate òkà iná. nice one nice one o. Oh. <laughs> so ọ̀rẹ́ what is your decision. ah ṣó yẹ kó tún béèrè ṣá i'm interested now. really. oh sure. <laughs> okay ọmọ um, tí màá ṣe ń sìn. yeah. Um, tí bá ti parí nǹkan tí mo ṣe mi báyìí i will make sure that i put the call through to him kó forward gbogbo document yẹn sí ẹ kí wọn náà lè study ẹ dáadáa. fantastic that is good. i think that's good. <laughs> irú opportunities bẹ́ẹ̀ yẹn mi ò ń fẹ́ kó fò mí rù. fóònù náà kó wa máa wo ká ní ipò máa ní interest ni bá ti introduce man yẹn sí ẹ láti ìgbà tí mo ti wá yankee. ó di ẹgbẹ́ wa fi rí rò mí pàdé mi máa ní interest nínú nǹkan tó dáa. yeah i'm so glad at least business tí wọn máa ṣe tó jẹ pé èlò. tó máa fi ọlọ́kàn bá yà. that is just it. àìṣeré. <laughs> how are you darling. fine. how was your day. fine. Eh, pàdé mi ìyàwó mi nìyẹn ẹni tí ó máa sùn láyà mi nìyẹn. I'm telling you <laughs> òun ni ọlọ́run ní ìyá máa gbé wọnú lé yìí gẹ́gẹ́ bí ìyàwó. Mm. <laughs> that's nice. ọ̀rẹ́ mi tó dé láti America ni. Oh, good afternoon, sir. Yeah, good afternoon to you. You're welcome, sir. Um, and Ede, eh, ẹ kú tọ́jú ọ̀rẹ́ mi. Ah, àbọ̀ òun ló ń tọ́jú mi. Ó ń tọ́jú mi lóko, right. Taija, <laughs> yeah. I'm coming. All right. Kí ló ṣẹlẹ̀? ọ̀rẹ́ she's beautiful. kí ló expect ah! mi ò kí ń jẹ̀ṣà <laughs> mo jẹ́rìí ẹ̀ mi ò ń jẹ̀ṣà. anyway um, ká má fi ọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀. okay. Mm. so gbẹ̀ngà ni ẹni tó fún ẹ lóyún tó sá lọ́gbà yẹn. àmọ́ james ni orúkọ tí àwọn mọ̀ sí láti gbẹ̀ngà. oh my god. tiẹ̀ ṣe bí n kò ẹ rárá. àwọn máa <laughs> oh, that is your past past ẹ kò lè affect ẹ lọ́dọ̀ mi láéláé. kò rò bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ni nà ó your past is your past lọ́dọ̀ mi kò ní nǹkan kan ṣe rárá fi gbẹ̀ngà lẹ̀ fọlọ́ i'm telling you ẹni tó bá ti wù àgbàjẹ definitely kò lè go scot free trust me. a kò ní tiẹ̀ wájú. a kò ní tiẹ̀ wájú èmi gangan ló important so kò affect me. thank you. it's alright darling. i love you. you know i love you more. Adimi. Ah, oh, ah, ah, má bínú. Oh, má bínú sí mi torí ọlọ. Ó máa ti tó bí forty minutes mo ti ń dúró díẹ̀. Tó bá ní traffic tó wà ní junction yẹn, ó ti ń bá gidi ní o. Má bínú, I'm eh, sorry. Anyway, you are here. Mm. Um, báyìí kí ni kò fà yẹn. no no no no mo mú anything ọ̀rọ̀ tó sọ pé ó wà yẹn gangan ibẹ̀ lọ́kàn mi wá. <laughs> sori ọ̀rọ̀ yẹn ò pọ̀ ṣùgbọ́n wà very important. okay. ọ̀rọ̀ nípa ọmọ tó fẹ́ fẹ́ yẹn ni o. dọ́lápọ̀. yes. kí ló ṣe. secondary school kan lájọ lọ mo mọ̀ dáadáa sori bó ṣe wà yẹn. ọmọ dọ́lápọ̀. yes bó ṣe wà yẹn nígbà tá a wà ní school aṣẹ́wó ni aṣẹ́wó gidi tó jẹ́ pé àwọn boys wọn máa ń tò sẹ́ẹ̀tì lórí ẹ̀ ni kò sírú ọkùnrin tí kò gorí ẹ̀ tán ṣé kí n má tàn ẹ́ èmi gan ṣe ń bẹ̀ o yes of course tó ṣe rí yẹn o ti ṣẹ́ oyún oríṣiríṣi as a result of that èmi gan gbọ́ wípé ilé ọmọ ẹ ti bàjẹ́ kò lè bímọ mọ́ ọ̀rẹ́ mi ni ẹ o so I need to say this to you méjì kí ló ṣe ẹ why you lost in thought mo ní láti sọ fún ẹ o. kí ló máa ṣe sọ́rọ̀ yẹn sìn. James sọ fún ẹ wípé aṣẹ́wó ni mí. mo kàn ń wo bó ṣe ń sọ oríṣiríṣi ni mo ń wò wá ìpè ah kò mọ̀ pé mi ti mọ anything olórí burúkú mà ní bọ̀bọ̀ yẹn. Ah, ó ní oyún tó ṣẹ́ òun ò lè ká. ayé james dẹ̀ máa bàjẹ́ ni mm-hmm, ọkùnrin ò máa lọ́rùn o. Ah, òun ṣe gbogbo ọkùnrin òun máa sọ bẹ́ẹ̀ o <laughs> rántí pọ́pọ̀ ẹ̀ wà níbí báyìí òun kò ṣe òun kò jọkùnrin kan tó jẹ́ pé wèrè ni. ṣe pé james dá mi mọ̀ níjọ́ tó wá síbí. ó dẹ̀ mọ̀ o. ó wá pretend bí ni pé òun ò tiẹ̀ rí mi rí. ìkà ni ah. ìkà èèyàn ni. ṣé wọ́n rán james sí mi ni. <laughs> ó ti rí wípé mo ti níbù ìjókòó ayọ̀ kò róore kàn mí rárá mo mọ̀ pé ó máa yà lẹ́nu bó ṣe wọlé tó jẹ́ pé mi ló bá nínú pòsíṣàn yìí ó tún wá fẹ́ ṣí mi kúrò níbù ìjókòó ayọ̀ mi. wà mo mọ̀ pé èèyàn possible look um, ìdùnnú mi ló jẹ́ ìdùnnú tiẹ̀ náà dẹ̀ lèmi náà jẹ́ ó dẹ̀ dá mi lójú pé ẹni tí ọlọ́run bá ti sokọ̀ bẹ́ẹ̀ kò sẹ́dá kankan tó lè yà wọ́n so ilẹ̀. ìtẹ̀ ṣé òun ló máa yà wá. Ah. láéláé. a kò ní tiẹ̀ wájú just leave him. kí ló máa wá ah nǹkan tó wù mí jẹ honestly ó máa stress ẹ dẹ o. Hmm. ẹ tún lé. <laughs> bá mi get iyan tí n fi odógun. Ah, ah. tó dẹ̀ mọ̀ pé stainless and jelly. <laughs> it's alright ẹ ṣe pound yam ma jẹ. alright five minutes. ọṣẹ. yes ma'am. Yeah. yí ká má lọ́mọkùnrin náà wò irú ẹ̀dá wo gbọ̀ngàn ló ń ṣe irú ẹ̀ nà. ọ̀rọ̀ Gbénga ò yé mi rárá bóyá rí gbèsè kan tí ẹbí mi jẹ Gbénga sí wọn ọ̀sán ni kò yé mi mímọ kan tó fẹ́ gbà ìjọ kìíní àná tó dé sílé wa mọ ọkọ pìrìtì àgbẹni pé kò mọ̀ mí àṣùṣe máa padà pé ọkọ mi jókòó ó sì máa ṣe owó tó owó tó ọkùnrin kùnrin pẹ̀lú gbogbo nǹkan tọmọkùnrin yìí ṣe fún mi ṣó tiẹ̀ tọ́ sí ṣó tọ́ sí ṣé ẹnu rú ẹ̀ lórí kó máa tún pọkọ mi jókòó kó máa sọ kótókótó. ó mà ṣàánú ó yẹ kí wọn máa gbàdúrà ogun alátakò ogun alátakò lélẹ́ ìṣòmọ̀ torí mi mọ̀ nǹkan gangan tó fẹ́ gé ni nínú kọba ó ti ṣèyàn bó ṣe máa ṣe nìyẹn ó dẹ̀ ti fi sílẹ̀ ẹni ẹlẹ́ni tí wọ́n pick up pieces láti ó tuntun ríbi wà tọkọ ẹ ti balẹ̀ ó dẹ̀ fẹ́ bàbẹ̀ jẹ́ ní ìmọ̀ tó fẹ́ bring out out of all of us. ṣàkàndà ẹ dúró nígbà tí ọkọ ẹ tó ń tó ń sọ gbogbo àwọn nǹkan yẹn fún ẹ kí ni o ṣe rójú ẹ̀sìn ní ṣèbínú ló fi ń bẹ sọ àbí báwo ló ṣe rójú ẹ̀sìn nígbà tó ń bẹ sọ. ẹ lóòótọ́ kò tí ì fi wò wá bẹ́ẹ̀ ni kò wọ̀n nínú ọ̀rọ̀ tó ń sọ fún mi àmọ́ ẹlẹ́ranra ni wá tó bá kú òun nìkan tó bá lọ ń dàrú òun. wípé bóyá ọ̀rọ̀ wà nínú nǹkan tí ọ̀rẹ́ òun sọ kọ́ ṣé ti tèmi ò gbé. má máa sáré máa ronú bẹ́ẹ̀ yẹn. má máa ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ bẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ló fẹ́ sọ ni bẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ni ò tí mọ̀ má máa ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ mọ́ má ronú lọ sí gbogbo ọ̀nà bẹ̀yìn àdúrà làwa máa ma gbà pé gbogbo ogun alátakò lórí ọ̀rọ̀ iṣẹ́ kọ́lọ́n wa ṣe oògùn ẹ̀ wọlé ni nǹkan tẹ̀mí máa sọ nìyẹn. àmọ́ tí aláàárọ̀ bá ní kó dáa fún Gbénga alálẹ́ ò ní jẹ́ kó dáa fún níbikíbi tí ó bá wà ṣé wọ́n rán sí mi ni. sórí ilé ayé ta wà kò ní kí n ṣe pé olórin kan ti fi kọrin ó ní ẹni tí ọmọ aráyé máa ṣàdúrà fún tí iṣẹ́ ọwọ́ ẹ̀ bá ṣé yẹn ló wá dá ẹ lójú ọ̀gbẹ́ni lọ́wọ́ nǹkan tó máa jẹ gàrí ọwọ́ nǹkan sí. ẹ̀rọ adáde. ah bí méjì fọkà sọ sàlẹ̀. talẹ́lẹ̀. dọ́là pọ̀ nìyẹn ṣó change ni ah, dọ́là pọ̀ ìyàwó àfẹ́sọ́nà mi ni. ṣé a sọ fún ẹ kó ojú ń dùn wá kò yé mi ṣèbí bó ó jókòó síbẹ̀ mo ń wò bí ẹni pé mi ò rí. mọ́mí kí ló ń ṣẹlẹ̀. díbẹ́jì ìgbà tí mo ní kó wá rí ibi ṣé mo ní kó wá mi mú ìyọ̀dá ni wá ni. Ah, tọ́lápọ̀ ìyàwó àfẹ́sọ́nà mi ni. ẹ ẹ ẹ wò wò wọ́n tiẹ̀ ó yá bọ́ síta a fẹ́ sọ̀rọ̀ fámìlì. mọ́mí dadi. let me go wait for you in the car. kódà mo sọ kí ni nǹkan náà. mú mi mú mi láti kí ló ń ṣẹlẹ̀. ṣé ọmọ mi mi ọmọ mi mi. di méjì láti ẹ̀ lẹ́kọ̀ọ́ ò gbọ́ ó ti mi fìyà sí ọtí gbàgbọ́ ò gbọ́ lọ́wọ́ obìnrin mi. kí ló dé kí ni dọlápọ̀ ṣe fún yín. ó fẹ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ gbẹ̀ngà ọ̀rẹ́ ẹ̀ ti wá síbi ó ti wá sọ orí ìyọ̀tí dọlápọ̀ àjẹ́ fún wa. bẹ́ẹ̀ gbẹ̀ngà. sókè náà mo ti ní kó má sunkún stop gbogbo ẹkún yìí náà. ṣé kò tó torí ni ó ní kí n má sunkún mọ́ james ti bà tèmi jẹ́. mo ní kó má sọ yẹn mọ́ james ò lágbára láti bà tiẹ̀ jẹ́ kò dẹ̀ lè bà tiẹ̀ jẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́. Ah. ṣé òun kọ́ làwọn parents ẹ̀ tẹ́ pé kò má fẹ́ mi ni. ṣé ìmọ̀ làwọn parents yẹn mo ní kó fi wọ́n lẹ̀ máa handle tiwọn máa yanjú ẹ̀ come on now come on stop this. mo ti gbọ́. Who do so? Who Believe me. Look, Dolapo, mo assure ẹ, kò sí nǹkan tí Gbénga lè ṣe àbí anybody tí wọ́n lè ṣe. Mo ti take decision mi. Ìwọ ni màá fẹ́ kò dẹ̀ sẹ́ anybody tó lè stop ẹ. Alright? So relax. It's okay, darling. I'm still crying. So much. I don't like you crying. I don't like it. It's all right. Don't worry if you just left. Left. Oh, shit. Shit. No worry. Alright. in fact mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah! tí ò bá sí ẹ̀ láìpẹ́ mi mo mi ò mọ bí láìpẹ́ mi ṣe máa rí o. what are friends for? kí ló dé tí mi ní lè ṣe fún ẹ. ìwọ gbẹ̀ngà gbẹ̀ngà ìwọ ìkà ni ẹ ìkà gidi ayé àtọ̀run ni ẹ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́dẹ̀ ni ẹ kí ló dé <laughs> kí ló kọ́ ẹ pẹ̀lú láì péjọ tó fi láwùjọ ìfọ̀ àwọn òbí mi kí ló kọ́ ẹ. Dimeji, you are my friend and you are like a brother to me. I am not your friend. Not to talk of me being your brother. Má ṣe mistake ẹ, má jọ̀wọ́ mọ́, mi ò ṣọ̀rẹ́ kà. But for crying out loud, you guys are friends. Ẹ má jẹ́ kọ́nu obìnrin lásán lásán kó dà ní yírù náà. You just shut up. When I'm talking, you don't talk. Okay? Mi ò gbẹ́nu sọ̀rọ̀ mi ìdẹ̀ bílẹ̀ mẹ́ yá òun ló ń bọ ẹ̀ náà ọwọ́ ẹ̀ ló ti ń gba nǹkan tó ń jẹ so obviously wàá kàn sẹ́yìn ẹ̀ ẹnu ẹ ti jẹ́ ìdodo o ò lè ever sọ òdodo let me just tell you something wá wọ̀n ẹ̀ ni ṣọlá ọ̀rọ̀ tó sọ yẹn tó bá affect mi tó fi jẹ́ pé àwọn òbí mi ò bá kí n fẹ́ dọ́là pọ̀ <laughs> gbẹ̀ngà wàá regret ẹ̀ in fact ẹ̀mí ẹ̀ lè bọ̀ sí yes and I mean it. for crying out loud ṣó lè tó yẹn ni sórí ètò ti la ọ̀rọ̀ ẹlẹ́mi òṣèmídé lọ i'm somehow scared please ẹ take it easy ẹni tí mo try láti protect whatever ẹ ṣá take it easy. ọmọ ohun tó ṣẹlẹ̀ sórí gbogbo èyí tó ń sọ yẹn torí pé inú ń bí ni yeah but èmi feel pé nǹkan tó right ni mo ṣe. at the center ẹ ṣá take it easy that's my own. jẹ́ ká kúrò lórí ìyẹn jàre no no no no no no no àmọ́ ò lè disappoint ẹ nàá mo ti wà ní nàìjíríà already mo ò lè disappoint ẹ ó mọ ohun tó máa ṣẹlẹ̀ ẹ káríra later ẹ yà maybe later today yes yes okay. with the gentleman. Yeah. I'm uh, sorry, are you Mr. Dimeji Oh, yes. Kí ni mo lè Good. Sorry, you're under arrest, gentleman. Arrest for what? Eh, kò lè wá nínú ilé kẹ̀dẹ̀ mọ́kọ mi náà kí ló ṣẹlẹ̀. arrest for what kí ni mo ṣe kí ló ṣẹlẹ̀. a fi ẹ̀sùn apànìyàn kan yín lórí ikú ọ̀gbẹ́ni gbẹ̀ngà ọkùnlá. ẹ eh! gbẹ̀ngà ọ̀rẹ́ mi ti kú gbẹ̀ngà ti kú. Ah, báwo ni tèmi ṣe wá jẹ́ báwo ni tèmi ṣe jẹ́. àtẹ̀bádàgọ̀ wa jọ. ọmọ àkọ́kọ́ ń pa ìpínlẹ̀ kan ọmọ kan tiẹ̀ pẹ̀lú pẹ̀lú. báwo ni ṣáà pé lọ́yà fún mi pé lọ́yà fún mi ah, èmi. gbẹ̀ngà fún mi gbẹ̀ngà. ẹ lọ́bùrú kí ló ṣẹlẹ̀ ah kúkẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ kí wàá ní ti di méjì ah ah hey Ọlọ́run mo ah ok ó mọ nǹkan ó mọ nǹkan ibo wo máa bọ̀ wá bá mi lé èmi náà make one or two phone calls nsìn wá bá wá bá mi lé nsìn máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ah máa bọ̀. tọ́ funfun sóde wọ́n á fẹ̀jẹ̀ sínú. inú ìbáṣe ṣí àbádẹ́rìgùn àṣebí àrìn fẹsẹ̀ sí àkóbá àdábá ohun tí n kò mọwọ́ tí n kò mẹsẹ̀ madam ẹ sọ pé ẹ ní ẹ̀rí àrídájú fún wa lórí ikú ọ̀gbẹ́ni Gbẹ́ngà Òkunọlá. ọ̀gá ọlọ́pàá èmi tẹ́ ń wò yìí èmi gan-an gan ni mo pa Gbẹ́ngà Òkunọlá. gbẹ̀ngà máa fìyà jẹ mí o gbẹ̀ngà lù mí ní jìbìtì ẹ̀mí ó lù mí ní jìbìtì ara gbẹ̀ngà tẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀ yìí èmi àti ẹ̀ àtijọ́ ṣe wọlé wọ̀de bíi lọ́kọláya tó jẹ́ pé gbogbo ilé mi ló ti mọ̀ ọ́ gbogbo àwọn èèyàn ẹ̀ náà ló ti mọ̀ mi lọ́sàn kan òru kan gbẹ̀ngà gbẹ́wọ̀ dé nínú nǹkan tó ń sọ lórí fóònù lánàá yẹn ò yé mi kí ló ṣẹlẹ̀ kí ló dé. babe sorry as i speak to you right now i am thinking suicide. what. yes i want to commit suicide. stop it ah kí ló dé kí ló ń bọ̀ lókè tílẹ̀ ògbà suicide how why for what just calm down and tell me what is wrong then we look for a solution abba <sighs> calm down. sorry all my years abroad gbogbo nǹkan tí mo lè sọ wípé mo fi ọwọ́ kó everything that I earned I invested it in bringing down some goods I'm talking about what goods worth hundreds of millions eh? fine olówó kan tó yẹ kí n gbà tó yẹ pé òun ló yẹ kí n fi clear goods yẹn but kò bọ́ sí as I speak to you right now goods mi ti dé ó ti wọ demorage you can't imagine the huge amount tí wọ́n fi sórí demorage yẹn tó ní mama san every day where do I want to get it from. baby baby you really need to calm down number one ó san kankan fún mi nípa àwọn goods ẹ tó ń sọ yìí number two ìgbà tó dé gan I am not aware now ó ti ń wọ demorage you you are thinking of suicide gbogbo ẹ̀ ń sìn orí tèmi ló máa já sí You didn't tell me all this from the beginning. Now, oh, sọ for me. Sorry, actually, I thought I mentioned it to you. Oh. To be very honest, I'm sorry if I didn't. Kò wama wo I want to fair ọjà gan wọ́n ti wà ńlẹ̀ báyìí. In fact, mo try láti speak one or two nínú wọn wípé kí tán bá tiẹ̀ lè eh. But all they're telling me is ọjà ojari owó rè. The fund is on ground already. And as I speak to you right now, I just need this fund to clear my goods gbogbo life mi nìyẹn. nísìrò ẹ ẹ bó la máa ti rówó báyìí. I don't know. I just don't know. ó mọ̀ pé issue of trust wà nílùú wa yìí people are not willing to part with kọ́bọ̀ àwọn èèyàn ready láti mówó wọn lẹ̀ ah, kí ni màá ṣe o ah, wait o um, ó ní pé ọjà yẹn ti wà ńlẹ̀ àbí. Yeah àwọn tó fẹ́ rà náà ti wà ńlẹ̀ tá a bá rówó tá a bá fi clear ẹsẹ̀kẹsẹ̀ àwọn èèyàn máa rà wọ́n dẹ̀ máa sanwó àdówó yẹn padà àbí. of course yes. okay okay okay hold on um, ní àná dáàdi gbé owó gratuity wọn wọn gbé wálé ṣó dẹ̀ mọ̀ pé tí n bá sọ pé kan yá wa dáàdi wì náà tó sómi mọ ọgbọ́n tí mo máa dá i'm thinking i should just sneak to his room and get the money for you. Wow. Tàbá dẹ̀ ti tajà, màá bá wọn gbé padà síbẹ̀. No, most definitely. In fact, twenty-four to forty-eight hours, once ẹ bá ti clear goods yẹn báyìí tówó ti jáde, mm. I would you would I'll just return the money to you. Ah, even if he gets to know, you'll be very angry o, oh, but mm, I'll ṣáà be mama endure for the meantime to ma fi dówó yẹn Babe, are you really willing to do this for me? If I didn't do it for you, who will I do it for? Oh, babe. Thank you. You know I love you. Owa mama pariwo suicide suicide go and commit suicide I'll follow you. That's my life everything I've earned nìyẹn. Ìrònú owó yìí ló ṣekú pa bàbá mi. Gbẹ̀ngà wa gbowó yẹn. Ó gba físà ó sá lọ lóyìnbó. Ah, ah. Àbí mi mọ́ bí. Ah, wọ́n mà tilẹ̀kùn Gbẹ́ngà pamà ní gbogbo àwọn ọ̀rẹ́ ìtajọ́ ń jẹ súyà nu ah, ọmọge ah, Gbẹ́ngà ni kí ló tẹ̀sẹ̀ máa sọ pé ẹ̀ní mi ládùúgbò ṣé ẹ ti fọ́kọ mi níyàwó mi ni Gbẹ́ngà ń kọ́. bọ́dá Gbẹ́ngà ó ti travel láti bí ọjọ́ mélòó kan. níbo ló fẹ́ lọ tí ò ní sọ fún mi ẹ́ even mo ń pè láti bí three days ago gan nọ́mbà ẹ̀ ò connect níbo ló lọ. ó ti lọ sí Amẹ́ríkà. kí lẹ rí. ó ti lọ sí Amẹ́ríkà. amẹ́. ah ah, ah téèyàn bá ti ń bẹ̀yìn pípù yìí ṣeré ẹ máa máa mú yàn ẹ máa máa mú yàn ṣeré this is It's uncalled for you are rude mo ń béèrè boyfriend mi ọkọ mi lọ́wọ́ ẹ̀ ó wá sọ fún mi pé wọ́n ti lọ sí America who does that báwo ló ṣe máa lọ sí America láì sọ fún mi àti ẹ̀ it's not in our plan kò kí n ṣe kọta plan nìyẹn. ẹ wò wọ́n ti lọ sí amẹ́ríkà ó ti tó ọ̀sẹ̀ méjì gan tó ti lọ sí amẹ́ríkà bọ́ ó yà mí lẹ́nu bẹ́ ṣe sọ pé ẹ mọ̀ báyìí. ẹ dúró àǹtí ṣé ẹ rojú mi ẹ dá mi mọ̀ bí nga ọkọ mi tó ń gbé ń bí tí mo máa ń wá sí bí tí mo máa ń lo weekend bí tí mo máa ń wá bí most of the time. mo dá yín mọ̀ náà ah, ṣebí sister Rachel náà ni ah, mo dá yín mọ̀. Gbénga ti wá lọ sí amẹ́ríkà. ó ti pọ́sẹ̀ méjì báyìí lọ sí ah, amẹ́ríkà. mo dá mọ̀ tó ti kúrò ní lọ sí amẹ́ríkà. bẹ́ẹ̀ ni. mo dá mọ̀ tèmi bá mi tèmi má ti bá mi. tí yín bá yín bá o. ah mo gbẹ̀ngà lọ sí amẹ́ríkà láti bí ọ̀sẹ̀ méjì ah ah nǹkan ṣe mí. ẹ̀yin lẹ mọ kọ́ tẹ́jọ́ dàpọ̀. ah ah mo dámọ̀ ó lè mi lámọ̀ nǹkan tẹ́jọ́ dàpọ̀ ẹ bá mi tẹ́ ah mo dámọ̀ tani máa pè ah six million dání six million dání gbẹ̀ngà gbẹ̀ngà ṣẹlẹ̀ ìfún mi tán. mo ní ma gbà mo ní ma yà sí ọ mo ní ma gbà ẹ gbà mí o ẹ ọ̀rọ̀. mi wá rí mi rí gbẹ̀ngà lókè mi ò rí lódò ó já mi sí kolobo ó wá yọ kẹ́lẹ́ ó yọ kẹ́lẹ́ ó yọ kẹ́lẹ́ wá sílé kò mọ̀ pé bá ṣe ń yọ sọ́nà là ń yọ ọgbọ́n ọ̀gá ọlọ́pàá ṣé mo jẹ̀bi. Hmm anyways madam court ló máa decide yẹn. ṣùgbọ́n Gbénga jẹ̀bi ikú nítorí irú ìwà tí Gbénga wù sí mi obìnrin ẹgbẹ́ mi mélòó mélòó ló má ti ṣàgbákò irú àgbákò tẹ́mi kò lára Gbénga ni kò yẹ kí irú gbẹ̀ngà yẹn kó wà lórí ilẹ̀ alàyè yìí àti gbogbo àwọn ọkùnrin tó máa ń fi ẹ̀tàn irọ́ pípa tó máa fi ń bá àwọn obìnrin ṣe tó kúnlé ayé ó pa láti fi kọ́ wọn lọ́gbọ́n ìdí tí mo fi wá fa ara mi sílẹ̀ báyìí nígbà tí mo rí wípé aláìṣẹ̀ jìyà lórí ọ̀rọ̀ ikú gbẹ̀ngà yìí ni mo fi pa á nípọ̀ ni mo fi pa ọkàn mi pọ̀ pé kí wọ́n fara mi sílẹ̀ pé èmi ni mo pa á. wọ́n ṣeun ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ̀sán pátápátá ló wọ̀ mí létí àwọn síbẹ̀síbẹ̀ ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti gba ẹ̀mí ẹnìkejì ẹ àti wípé ẹnìkan ṣẹ̀mí èmi náà gbẹ̀sọ̀ ìka fi ń di púpọ̀ ni bá má ṣe bẹ́ẹ̀ bá má bẹ̀sùn lọ́wọ́ ara yín mo gbà mo gbà nítorí èmi náà mọ̀ pé òfin ilẹ̀ yìí kò fi àyè gba kẹ́nikẹ́ni kó ṣèdájọ́ lọ́wọ́ ara gbà. wọ́n gbà tí ẹ ti mọ̀ kó tó di pé jẹ́wọ́ wọ́n pè é kẹrí ànúgbà níwájú adájọ́. Eh <laughs> wà lẹ́yìn wa ẹ́ tó bá jẹ́ pé ọ̀daràn tó pa Gbénga kọ̀kọ̀kọ̀ wá yọjú tọ́rọ̀ pé wọ́n ló pa Gbénga ẹ́ n tó mú tó mẹ́sìn láti gbé ẹ̀dẹ́ni tó fẹ́. èyí tá a sọ ìkọlà àbí máa sọ. ìdí ni láti gbọ́dọ̀ dúpẹ́. ọpẹ́ ní láti. ó tọ́ ká gbàdùn ká gbàjó á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣé tí wàá rí i pé Dọlápọ̀ kì í ṣe wọn. mo rí mo tẹ́sí fáì pàápàá <laughs> mo rí bọ́bọ́ dáadáa ni mo ṣàdúrà lágbára Ọlọ́run àbí àpò àbí àpò àmì àbí ṣe kúrò lámà gbogbo tó bá ń dáwọ́ lásìkò tó máa yí wọnú tó mọ̀ ọmọ olóríire ni bó ṣe ń dáwọ́ lé nǹkan lásìkò tó wà lẹ́nu ọ̀nà ẹ̀yìn ayọ̀ ni ilé ah. aláyọ̀ ni o ilé ah. aláyọ̀ ni. òwúrọ̀ wá kì í. Ah, nice nice we are setting up. máa ṣá mi máa jẹ́ kí n ṣiṣẹ́ ìrìn àjò ayé wọ́n ṣọ́ni lọ́wọ́ ṣọ́ni lẹ́sẹ̀ àwọn tó ń ṣọ́ni ta ò rí ilé ayé yìí ìkà ni ọmọ aráyé yìí máa burú mi ò mọ̀ mi ò mọ̀ bó ojú òkun ayé n bá ti múra sílẹ̀ kí n tó ẹ.